بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú bí tí a bá àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba dé èyí ni tafsir al-Qur'an suratul Ma'ida 65 òun náà ni a ti dúró <clears throat> pẹ̀lú ògo ọlọ́run a máa tẹ̀síwájú ní aya 66 ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú náà àyà 66 tí a ti bẹ̀rẹ̀ lẹ́ni inṣáàlá àyà tí a ń bá bọ̀ ọ̀nà níbi tí Allah subhanahu wa ta'ala tí ọlọ́wọ́n bá ti ń bá wá sọ̀rọ̀ nípa àwọn al kí wọ́n gbójúgbóyà láti ròyìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ìròyìn tí kò tọ́ sọ́lọ̀ wọ́n ròyìn ọlọ́run ọba bilbukhli pẹ̀lú ìwà ahùn ọlọ́run sì dá padà sí wọn lẹ́nu pẹ̀lú gbogbo tí wọ́n ṣe yìí síbẹ̀síbẹ̀ ọba aláàánú lọ́lọ́run ọlọ́run jẹ́ kó di mímọ̀ fún wa wípé wọ́n bá tọrọ àforíjì tí wọ́n sì tẹ̀lé òfin ọlọ́run ọlọ́run kò foríjì wọn yóò sì tún kẹ́ wọn ṣọlẹ̀ ìdí ká mọ̀ wípé rahmatullahi subhanahu wa ta'ala wasi'a ìkẹ́ ọlọ́run ó fẹ̀jú kódà wasi'at ghadaba ìfẹ́ ọlọ́run àánú ọlọ́run ìkẹ́ rẹ̀ ó pọ̀ ju ìbínú rẹ̀ lọ ṣèdí tó fi jẹ́ wípé tẹ́nìkọ̀ọ̀kan ta bá gbé sípò tìjọmọ́nìyàn ẹnìkan bọ̀ ló kọjẹ́ ó kọ tó jẹ́ ó pè ọ̀rẹ́ ó sì ní ọ̀dà mọ́bìnú ẹ̀rí pé kò lè tètè tán lẹ́mìíyàn àfẹni tí ó bá tẹ̀sẹ̀ ẹ̀ mọ́lẹ̀ gbogbo àti bá yóò mọ̀ ní á ah, lámọ̀ nígbà mi ló kọjẹ́ àwọn al-yahud àwọn sọ wípé yadullahi maglula wọ́n ni ahun lọ́lọ́ àwọn ọjọ́ dá owó pọ̀ rí o wọn ọjọ́jọ́ ní ìnáwó kankan rí tàbí conclude pahun tó bá tẹ̀ sọ pa àwọn lónítọ̀ ẹni tí ẹ̀rí rí ọba tí ọba ń dá nǹkan kan ọ̀rọ̀ ètò ìnáwó kankan wáyé láàrin ìyìn àti ẹ̀ ẹ̀sìn lánú gbàgà ẹ̀sọ̀ pé yẹ́dùn lọ́hí mọ̀gbìlọ́lá pípa àwọn lọ́lọ́run ọlọ́run ọba ọlọ́run kó di mímọ̀ fún wa wípé kò sí ṣe tó bí ọlọ́run ọba nú tó tó bá tọrọ àforíjì ọlọ́run òforíjì kọ́dọ̀ ọlọ́run oṣù eléyìí nínú àánú Allah subhanahu wa ta'ala lórí ẹnì kọ̀ọ̀kan wa ni kò sí bí ọmọ ènìyàn bó ṣe wùwà burú tó sí ọmọ làkejì àbí sísàká ní Allah subhanahu wa ta'ala tó bá tọrọ àforíjì pẹ̀lú bitaubatin sadiqah pẹ̀lú tútúbà òdodo lọ́sọ́dọ̀ Allah subhanahu ọlọ́run bá ṣetán láti foríjì ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi òun ni kéèyàn máa sọ wípé ọlọ́run ò lè forí jìn ẹnìkan gbólóhùn yẹn náà ó tún bí ọlọ́run torí pé ìwọ náà yàtọ̀ sẹ́ni tó sọ páhùn lọ́lọ́run ìròyìn ọlọ́run òun náà ni gọ̀fúr ni ọba aláforíjì lọ́pọ̀lọpọ̀ ni kí wọ́n wá sọ pé ròyìn yẹn kì í ṣe ròyìn rẹ̀ mọ́ ìwọ náà ti dàbí ẹni tó ròyìn ọlọ́run pẹ̀lú tí kì í ṣe àwọn àlè Yahudi nítọ́lọ́wọ́ bá tún wá sọ nínú àyà yìí tí a tún kẹ́yìn a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ọlọ́ni walaw anna ahlal kitab amanu wattaqaw lakaffarna anhum sayyi'atihim wala adkhalnahum jannatin na'im ọlọ́ni tó àti gbogbo nǹkan tí wọ́n ṣe yìí wàlà anna ahlal kitab tó bá ṣe páwọn yahudi àti àwọn nasara àmín tí wọ́n bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ bó ti tọ́ àti bó ṣe yẹ wattaqaw tí wọ́n sì bẹ̀rù ọlọ́run a ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ lórí eléyìí fún wa àti ká mọ̀ kí a fọ́ àṣíkìsílám bin Taymiyyah alayhi rahmatullah wọ́n jẹ́ ká mọ̀ wípé al-iman wa taqwa tí méjèèjì bá papọ̀ nínú ọ̀rọ̀ ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ láfún wọn wọ́n ní at-taqwa hiya al-ghayatu min al-iman wọ́n ní tán ní at òun náà ni in iman tó bí sí wa lára tabala ní iman yìí sí reflection iman òun náà ní tákọ́à bákan náà àtákọ́à yìí òun náà ló ń fọ́ ẹ̀lì iman torí pé al-iman yazidu bit-ta'a wa yanqusu bil-ma'siyah at-ta'a òun náà ní tákọ́à ìjíjẹ́ tákọ́à náà ní imtisalu awamirillah wa ijtinabu nawahi kéèyàn máa tẹ̀láṣẹ ọlọ́run kéyàn ó sì jìnà sí tọ́lọ́wọ́ bọ̀ fẹ́ ìjánpẹ̀ ní takuwa ni takuwa yìí wá nìyí òní máa jẹ́ kí máa ní ó gbèrú sí tí takuwa bá ti wá lá ààyè nínú ìgbésí ayé yàn ní máa wá sílẹ̀ bá ṣe ń ọlọ́run sí àṣẹ ọlọ́run kéèyàn ń pa òfin rẹ̀ mọ́ lè ṣe gbogbo ẹ̀ tán ṣùgbọ́n bá ti gbèrú sí àwọn kankan ó tún peléke sí èyí tó ṣe tẹ́lẹ̀ lánàá ó tún bẹ̀rẹ̀ sí ní ṣe lè ní wàbítálí yẹ̀sìdárì ìmán ìmán èèyàn máa lékún tí ìmán èèyàn bá wá ń lékún ní gbogbo ìgbà èèyàn kúrò ní martabatul ìmán èèyàn bọ̀ sí martabatul al-ihsan ta'budullaha ka'annaka tarah yóò dé lẹ́bù kan tẹ́kọ̀ọ́ èèyàn máa sin lọ́ọ̀ nígbà tí èèyàn rí ọlọ́run báyìí àti yapa àṣẹ ọlọ́run yóò di ṣòro fún yàn tọlọ́run yóò mọ̀ rọrùn fún yàn èyí ó padà wá di ọ̀kan nínú auliya orahman àwọn ayò ọlọ́run irú ìṣesí yìí ọlọ́run ní tí àwọn ahlul kitab tí wọ́n bá lọ ṣe bẹ́ẹ̀ pẹ̀lú kí wọ́n túbá kúrò níbi ẹ̀ṣẹ̀ kí wọ́n sì peléke níbi ìgbàgbọ́ sí anabi sallallahu alayhi àti tíra ètò ọlọ́run bá fi rán anábùwà muhammad sallallahu alaihi wasallam ti ṣe alquran so láàfin lè mọ̀ wípé ọ̀gá àtútúbá al-islam ẹni tó jẹ́ olùyapa àṣẹ ọlọ́run ẹni tó lòdì sí ìlànà islam ìdá aslama tó bá ti lè gba islam kaffara Allahu anhu sayyi'atihi sallallahu alaihi wasallam lànàbí sọ wípé al-islam yahdimu ma qabla gbogbo ẹnikẹ́ni tó ti wà pálapàla sẹ́yìn rí tó bá gba islam ọlọ́run yóò ṣàforíjì gbogbo tó ti ṣe a rí ní ọ̀pọ̀lọpọ̀ àwọn sàhábà táwọn náà ti láwọn ìwà kan tí wọ́n ti wù rí tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe kí ni o wọ́n gba islam ní kété tí wọ́n gba islam ọlọ́run subhanahu wa ta'ala ó fojú fo gbogbo ẹ̀ fún wọn ala sabilil àfọ àwa pàtàkì خالد بن الوليد سيف الله al-Maslul sẹ́mà pé ogun gaswatu Uhud àfáwà Khalid bin al-Walid àwọn ni wọ́n jẹ́ sábàbí táwọn kèfèrí tọ́ wọ́n fi mókè lójú ogun ẹ̀ lọ́dún náà kàánà mushrika wọ́n wà nípò falamma aslama nígbà tí gba Islam ẹ wo bí ìṣẹ̀lẹ̀ ọjọ́ náà bó ṣe bà náà bínú jẹ́ tó ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí ni wọ́n lọ lójú ogun lójú ogun yà fáwa Hamza tó dé àmọ́ ànábì sallallahu alaihi wasallam lójú ogun yẹn náà ni wọ́n ti kú ó bà ànábì inú jẹ́ púpọ̀ ànábì náà fara gbọgbẹ́ lójú ogun náà kán wá sọ wípé ẹni tó jẹ́ sábà bí tógun yẹn fi fọ́ mọ́ mùsùlùmí lórí tí í ṣe Khalid bin Walid nígbà wá tún gba ìsìláàmù tán ànábì tó sọ lóko ànábì pè ní Saifullah al ṣe yẹn túmọ̀ ẹ̀ ní pé al-Islam yahdimu ma qabla kò sí bọ́mọ nìyẹn ti wùwà tí ò dá tó tó bá ti tọrọ àforíjì ẹ́ tó ní iman pẹ̀lú islam tó dẹ̀ bẹ̀rù ọlọ́run ọlọ́run bá yóò foríjì ọlọ́run bá sọ pé walaw anna ahlal kitabi amanu wattaqaw lakaffarna anhum sayyi'atihim jannatin na'im ọlọ́run ní sí àwọn ahlul kitab àwọn yahuda àti nasara pẹ̀lú gbogbo ohun tí wọ́n ti sọ pẹ̀lú gbogbo ìròyìn tí ìṣètò ọlọ́run tán ti fi ròyìn ọlọ́run pẹ̀lú gbogbo pálapàla tí wọ́n ti ṣe ó tẹ̀kọ̀ wọ́n bá ti tẹ̀lé àṣẹ ọlọ́run tán tó bá lakafarna anhum sayyi'ati láàmù yẹn tàwọ́kìdì wala adkhalnahum tàwọ́kìdì náà ti wa hadha tàwọ́kìd tàwọ́kìdù yìí yòfídù wípé àdéhùn ọlọ́run ọba tó ṣe òdodo ni yuhaqqiqu wa'da Allah subhanahu wa ta'ala láti lè fi rinlẹ̀ wípé àdéhùn tọ́lọ́run bá ṣe kò sí èméjì rẹ̀ kí ni àdéhùn rẹ̀ ọ̀hún wala anna ahla al-kitab tí àwọn tá a fún ní tíra al-yahudu wan-nasara tí wọ́n bá gbọ́ làkàfàrnà ànihùn sẹ́yìn àti ó dájú gbogbo àṣìṣe tí wọ́n ti ṣe sẹ́yìn ọlọ́run ó hàdà nìfẹ́ wọ́lá adìkàlnáhùn jannati na'im bákan náà àwọn ọlọ́run ọba subhanahu wa ta'ala a ó fi wọ́n wọ̀ sínú ọgbà àdìrà àlìjẹ́nà ọlọ́run ọba mọ̀dọ́fù wa mọ̀dọ́fù ilẹ̀ náà da yàtẹ̀dì hàdà ṣe mọ̀ kíta bá ṣe nísbà mọ̀dọ́fù lọ́sọ́dọ̀ mọ̀dọ́fù ilẹ̀ ìtumọ̀ ẹ̀ wípé mọ̀dọ́fù ilẹ̀ ló ní mọ̀dọ́fù sáwàlálá lọ́pọ̀lọpọ̀ ìtumà kì í ṣe gbọ́ ẹni o lọ́pọ̀lọpọ̀ ìtumà tá a bá ní bẹ́ẹ̀tù ìmáàmì bẹ́ẹ̀tù alìmáàmì alìbẹ́ẹ̀tù ìmáàmì kalima sẹ̀yọ́rọ̀ tó lè mọ̀dẹ́rìs mọ̀dọ́fù lè yẹn òun ló ní mọ̀dọ́fù abẹ́kọ̀ ọlọ́ni wọ́lá adkhalnahum jannati na'ile ṣe na'im ló ní janna ni ṣe na'im zó kọ́ lọ́ni na'am bọ́lá ṣe àtúnṣe kìí ṣe gbogbo ògbà ni mùdọ́fù amùdọ́fù ilé ló máa ń túmọ̀ almilk bẹ́ẹ̀ni báyìí ló ní nǹkan báyìí. alasọ̀dé lè mẹ́tàl tí wọ́n bá ní sáwùbù haririn sáwùbù haririn tí haririn ló ní sáwùbù yẹn. معناه هذا الثوب صنع من حرير ìgbà míì mùdọ́fù ilé yóò máa túmọ̀ sí ما يتضمنه المضاف ان تم بنين مضاف مضاف اليه يغبي جاري تربي الجنه نعيم لو امه ìdẹ̀ra ló wà ní àlìjẹ́nà kò sí ìnira kankan bó ti wulẹ̀ kọ ma ní àlìjẹ́nà gbogbo nǹkan tá ń pè ní dẹ̀ra ìgbádùn ayé jánà tayé kò lè mọ́ kúrò níbi ìdàmú ṣùgbọ́n náà aljanna ọlọ́run ni wọ́lá adkhalnahum jannatin na'im àwọn ọlọ́run ọba á fi wọ́n wọ̀ sínú aljanna tí ó kún fún ìdẹ̀ra ẹ̀rì tí bá ṣe tún ni ẹ̀ nítorí bá ń kọ́ ẹ̀kọ́ èdè láti lè máa fẹ́ fi gbé àlàyé ṣẹ̀ríà kalẹ̀ tí ò kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà tí ò jókòó kẹ́kọ̀ọ́ níwájú àwọn olùmọ̀ tí wọ́n nímọ̀ nípa àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn lè jẹ́ pòfẹ́sọ̀ lóra ṣùgbọ́n ìgbà tó bá ti fẹ́ dá sí àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn àbúfẹ́ dá sí tafsirul Qur'an àbó fẹ́ dá sí ọ̀rọ̀ àkìdá kó gbìyànjú kí ó bọ̀wọ̀ fún àwọn tí wọ́n wà ní ojú pọ̀nà ìmọ̀ ṣẹ̀ríà nítorí ká sọ eléyìí ó ní pé arákùnrin kan ó ní nínú orúkọ ọlọ́run òun náà ni annaim dẹ̀lí ìlú rẹ̀ ni wípé jannati na'im pé àlìjánà tó jẹ́ ti na'im pé olùkọ́ ayé jannati láì ànàrí pé orúkọ ọlọ́run onáná kì í ṣe gbogbo ìgbà ní mùdọ́ọ̀fù ilé ló máa ń túmọ̀ sí ẹni tó ní mùdọ́ọ̀fù almuhim èyí tàbí fìrin lẹ́ ń bí òun náà ni wípé ọlọ́run jẹ́ ká mọ bí àánú òun bó ṣe kẹnu tó bó ṣe gbààyè tó ẹ gbogbo ìsọkúsọ táwọn alukitab tí wọ́n sọ wọ́n ló bímọ wọ́n ní oníyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn aliyahud àwọn sọkóyádùláhì maglúlà gbogbo tí wọ́n sọ pátá ọlọ́ni wà láwọn anna ahlal kitab amanu wattaqa tábà lọ gbọ́lọ́ ń gbọ́ ni tásì bẹ̀rọ ọlọ́ ìtumọ̀ ẹni tábà lọ túbá kúrò bá wà lè sọ eléyìí fún àwọn ahlul kitab ìwọ́tọ̀ wá jẹ́ mùsùlùmí ẹ̀ṣẹ̀ wo ló rò pọ̀ ṣẹ̀ tọ́lọ́run ò lè forí jìn ṣe bó ń kí n ó sì gbà pé Allah ọ̀kan ṣoṣo ni ó sì gbà pé òṣìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ní ṣe àmọ́ ó mùmù rárá nínú ẹ̀ṣẹ̀ sọ̀fí ó mùmù rárá nínú ẹ̀ṣẹ̀ lọ́túbá tọ́lọ́run bá lè ṣe olè fáwọn alùpùpù tí wọ́n lakaffarna anhum sayyi'atihim gbogbo ohun tí wọ́n rí kí wọ́n sọ yẹn wọ́n bá lè túbà tọgbà tọlọ́hún ọlọ́run á ha gbogbo àṣìṣe wọn dára wala adkhalnahum jannati na'im kódà nínú ẹni tí ó wà ní jẹ́nà ni wà ọba tó tóbi lọ́lọ́wọ́ o wasi'at rahmatuhu ghadaba ìkẹ́ rẹ̀ ó pọ̀ ju ìbínú rẹ̀ lọ so ó burú jáì kéèyàn wá sọ wípé ọlọ́run ò lè forí jìn ìwọ ọlọ́run ò ní forí jìn ẹlẹ́ṣẹ̀ lẹni tó ń sọ rúgbóló mẹ́ torí pé inna Allaha ghafurur rahim ọlọ́run tó tẹ̀síwájú ọlọ́run walau annahum aqamu at-tawrata wal-injil wa ma unzila ilayhim min rabbihim لأكلوا من فوقهم ومن تحت أرجلهم منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون الله سبحانه وتعالى الله أنتني أوهال الكتاب ولو أنهم أقاموا التوراة والإنجيل آياتي هو لن èyí tá العلاقة التأسيسية الارتباطية التأسيسية ó ń bẹ láàrin méjèèjì ó fẹ́ dàbí tekrar repetition ṣùgbọ́n kìí ṣe repetition tààsìsì ni ọlọ́run tún fi ìtumọ̀ míì ó tún fi rinlẹ̀ lóòótọ́ jẹ́ pé tọ́lọ́run bá sọ ọ̀rọ̀ kan níbì kan tó tún sọ ọ̀rọ̀ yẹn náà ká má repetition ni tí a bá wo abala ọ̀rọ̀ kejì á rí pé ìkejì tún gbé ìtumọ̀ míì sínú ìtàkọ́kọ́ lọ àkọ́kọ́ lẹ́nu wà láwọn anna ahlal kitabi amanu wa taqaw ìbáṣe wípé àwọn tá a fún ní tíra tí wọ́n bá gbọ́ lọ́wọ́ tí wọ́n bá ní ìmánì ni tí wọ́n sì bẹ̀rù ọlọ́run èyí tó tẹ̀lé ọlọ́run wà lọ́wọ́ annahum ìbáṣe annahum ay ya'ud ila ahli al-kitab tó bá ṣe pé àwọn tá fún ní tíra aqamu at-tawrata o náà ni kí wọ́n lo òfin tó wà nínú ìwé ọlọ́run kò sí tí ń jẹ́ ìmánì kò sí tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ju ká lo òfin ọlọ́run ọba ìtumẹ̀ ni nígbà ni àwọn mùsùlùmí àti àwọn onígbàgbọ́ kí ló gbàgbọ́ ìgbàgbọ́ ni wípé èèyàn lo òfin ọlọ́run tí ń bẹ ní ìwé ọlọ́run ní téèyàn fi di onígbàgbọ́ téèyàn fi di olùbẹ̀rù ọlọ́run àwọn olùbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ṣé ká dárúkọ ọlọ́run ọba kó máa gbà ṣé tùmọ̀ ẹ̀mí ẹ̀ rárá àtàkùá ìmùtẹ̀sálù àwámìrìlá wọ̀ṣìkìnàbù náà ìtumọ̀ tákùwà yẹn tọ́lọ̀ ní wọ̀lọ̀ annáwó àmànù wà tákàwò lọ́lọ́wọ́ bá tún fún wọn bíbí wọ̀lọ̀ annáwó àkọ́mù tawọ́rọ́ tawọ́ ìjẹ́ wà máa ń zila ilé ìhìnrọ̀bì tákùwà tọ́lọ́wọ́ bá ń sọ wípé táwọn alùpùtà àbúbá ṣe ó náà ni kí wọ́n tẹ̀lé ìntọ́lọ̀ wọn bá sọ nínú ìwé rẹ̀ kí wọ́n sì jìnà sí má débẹ̀ tọ́lọ̀ ní ká má débẹ̀ nínú òfin ọlọ́run agbẹ̀sìn má gbòfin kì í ṣe olùbẹ̀rù ọlọ́run káwọn alùkìtàbù máa sọ lẹ́nu wípé àwọn òsí lábẹ́ òfin abẹ́ grace làwọn wà lẹ́ìsú muttaqin bóòlù èèyàn ṣe sọ pé òun bẹ̀rù ọlọ́run tó nípa òfin rẹ̀ mọ́ òfin ọlọ́run ọba yìí tí ń bẹ nínú àwọn òwe ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ń pè ní ṣẹ̀ríà ọlọ́run òun ni ṣẹ̀ríà Allah subhanahu wa ta'ala ọlọ́run wa law annahum aqamu at-tawrat wal-injil ọlọ́run ọba ní tí àwọn al bá ṣiṣẹ́ tọ in tí ń bẹ nínú àtàwọ́rá àwọn Yahudi ìwé ta fún wọn in tí ń bẹ tí wọ́n bá lò wal-injil táwọn nàṣọ́rá náà ní ti bẹ́ẹ̀ nù wẹ ọwọ́ wọn ìbá pé wọ́n tẹ̀lé ni ṣùgbọ́n yẹn nìkan ò tó lẹ́yìn ìgbà tó lọ́n ti gbé ànábì sallallahu alaihi wasallam dìde wa ma unzila ilayhi min rabbih ìbá ṣe pé wọ́n bá tún tẹ̀lé ìtọ́lọ́wọ́n ọba tó fi ránṣẹ́ sí wọn náà láti ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba wọn kí ni èyàn àwọn àfọ́nimọ̀ tafsir wọn ní al wọn dá al ni kí wọ́n ni wàlmùrọ́dù bí ma ń zìlà ilé yìí in tó àgbàlérò pẹ̀lú àti tọ́lọ̀wọ́n bá fi ránṣẹ́ sí wọn ó ń bẹ̀nú àwọn olùmọ̀tẹ̀fsir tí wọ́n ní àwọn ìwé míì tó ti wá síwájú àtàwọ́rá àti injil ṣùgbọ́n èyí tó dọ́gba nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀tẹ̀fsir ó tún wá ní wàmà unzila ilayhim min rabbihim kí ni ọlọ́run ọba wọn kí ló tún fi ránṣẹ́ sí wọn lẹ́yìn àtàwọ́rá àti injil al-Qur'an ṣòyàn túmọ̀ sí pé ìgbàgbọ́ wọn nínú àtàwọ́rá lílo tí ń bẹnu àtàwọ́rá àti lílo tí ń bẹnu injil kò tí ì lè pé àfi kí wọ́n lo wàmà unzila ilayhim min rabbihim wal muradu bihi ó dìgbà tí wọ́n bá ń lo in tó ń bẹ nínú alkùrán lẹ́anà alkùrán náàsìkún lè jẹ̀mí ìlkútùbí àsàmàwíyà àsàbíkà torí pé gbàtọ́lọ́wọ́ bá ti sọ alkùrán kalẹ̀ ìyẹn ti abrogéètì gbogbo àwọn òfin èyí tó ti wà ní àwọn òfin tó ṣáájú àwọn olùmọ̀ tafsir wọ́n ní wàlmùrọ́dù bímọ unzila ilayhi min rabbihim alkùrán karim li'annahum mukhatabuna bihi nítorí pé alkùránì yìí kìí ṣe àwa mùsùlùmí nìkan lọ́wọ́n fi bá wí o gbogbo ẹni tó bá ń bẹ láyé lẹ́yìn ìgbà tí ọlọ́run ti gbé ànábì dìde sallallahu alaihi wasallam gbogbo wọn alkùránì bá wí wọ́n fẹ́ o wọ́n ẹnikẹ́ni tí alkùránì bá ti bá láyé kò sí ètò ọkọ̀lọ́n lájọpọ̀ èmi ṣe mùsùlùmí wọlọ́mà wọlọ́mọ tí ò jẹ́ gbà wọ́n náà ti wà nínú àwọn tí Al-Qur'an ń bá sọ̀rọ̀ so nínú àwọn nǹkan tí al tí ó fi eléyìn rinlẹ̀ sọ wa man balag ọlọ́run rẹ̀ anábì sọ fún wọn wà úhíyà ilayya àdà alkùrán alkùrán tí mo ń ké fún yìí ọlọ́run ọba mi olófin ránṣẹ́ sí mi lè ń zíra kún bèèrè kí n bá lè máa fi dẹ́rù ọlọ́run bà yín kí n lè máa fi ṣèkìlọ̀ fún ẹ̀yin tí mo ń bá sọ̀rọ̀ yìí wà máa ń bálà àti gbogbo ẹnikẹ́ni tó bá dé ti gbọ̀rẹ̀ sòyìn á túmọ̀ sí pé kìí ṣe nìkan mentality táwọn èèyàn sọ pé alukurani wo ẹ̀sìn wo ẹ̀sìn àtọ̀run wá ẹ̀sìn àwọn lárúbáwá ẹ sọ fún ọ pé ọlọ́run ọba nílé òǹzẹ́rọkùn bí ìwà mọ́ balak kí ànábì ó fi alukurani ṣe ìkìlọ̀ fún àwọn ìran lárúbáwá wà mọ́ balaga àti gbogbo ẹni láyé tí iṣẹ́ ìbádé ti bọ̀ ẹ̀. sòyìn ẹlẹ́fìmọ̀ yìí pé èyí tí wọ́n ń sọ pàápàá jùlọ àwọn aláṣìṣe tí wọ́n fọ́nká orí social media tí wọ́n ń pe Islam ní ẹ̀sìn àwọn lárúbáwá ẹ̀sìn àtọ̀húnrìnwá pé wọ́n ṣẹ̀ gbede ẹ jẹ́ káwọn padà sí ẹsẹ̀ àárọ̀ àwọn ìyẹn ẹbọ ṣíṣe kọ́tí ẹ̀ ń sọ wípé ẹ̀ ń pariwo ṣẹ̀ríà ẹ̀ ń pariwo ṣẹ̀ríà ẹ mọ́mọ̀ gbà láàyè nílẹ̀ Yorùbá òfin tó yẹ pé tá a bá dalẹ̀ wọ́n nìkan gé lọ́wọ́ tó bá ṣe gbá wọn nìkan ṣàwo nínú àṣà ti Yorùbá tí ọmọ bá ń jalè nílẹ̀ Yorùbá kò sí bó lè lágbára tó ní tí wọ́n ṣe ni pé wọ́n wá ọ̀nà tí wọ́n fi yọ olè lójú ẹ̀ abaláwo ó dìfa wọ́n yọ olè lójú rẹ̀ ok nígbà pé níta fẹ́ máa sọ náà ni àní ìdí ọgbà ẹ̀wọ̀n mọ́ kò ní ìdí kóòtù mọ́ kíjọba káńsù gbogbo kóòtù gbogbo ọmọ tí bá ti ń jalè gbogbo àwọn kidnappers ẹ bá pa àwọn babaláwo kọ́ kidnapping lójú wọn èwo lẹ́wà ń pariwo sí onídàáríwò ẹ kidnapping lójú wọn àwọn bandit ẹ yọ bandit ẹ yọ lójú wọn náà hada kalam ọ̀rọ̀ ẹni tí ò lọ́pọlọ ọ̀nàrọ̀ yẹn ìlú ṣe máa wà àwùjọ ṣe máa wà tí ò ní sọfún àdúgbò lásán òfin wà nbẹ àdúgbò mi ń bẹ wọ́n sọ wípé láti aago mọ́kànlá ọkọ̀kọ́kọ́ ògbúdọ̀ wà àdúgbò yìí wáyé tó fi yẹsùn wa ọkọ̀ kọ́kọ́ kò gbúdọ̀ jáde ládùúgbò yìí àfi lẹ́yìn aago márùn kí ló tó fi fi wa ṣùgbọ́n mọ̀ wípé ọ̀rọ̀ tí ò bá làákà yìí nígbà táyé ṣe ẹranko àwùjọ sí máa ń wà tí ò ní sófin ṣọlọ́bi jẹ́ pé àtakò èyí tó bù áyà táàrin lẹ́nujọ́ mẹ́ta lórí ọ̀rọ̀ ṣẹ̀ríà torí pé tí àwọn aláìmọ̀kan bá ń sọ̀rọ̀ tí ẹ̀ bá tètè jẹ́ kí àwọn èèyàn ó mọ àìmọ̀kan nínú ọ̀rọ̀ wọn àìmọ̀kan gbà míì yóò fẹ́ mọ farajọ ìmọ̀ lójú àwọn tí ó mọ̀ pé mùsùlùmí nílẹ̀ yorùbá àbí ibikíbi lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n bá ń béèrè fún ṣẹ̀ríà kì í ṣe pé wọ́n ń béèrè fún ìtànfẹ́fìdà lóró bí wọ́n ṣe ń polongo rẹ̀ yẹn ẹ má gbọ́ yé síbẹ̀ o nítorí wípé gbogbo ìgbà tí ọmọnìyàn bá ń béèrè fún ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin èmi ò rò pé ó jayọ̀ pa ọ́ gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ dídá ẹ yẹ̀rẹ́ a ọgẹ̀ lápá ẹ̀dọ́bà wọ́n fọ̀kúrú pọn rẹ̀ wọ́n ṣe fi àà gbogbo àwọn yẹn propaganda lásán ni lórílẹ̀-èdè wa nàìjíríà nínú òfin nàìjíríà ó ń bẹ́ẹ̀ ẹlòmíì tí tó bá fẹ̀ tí wọ́n nìkan lọ ẹ̀wọ̀n gbére ẹlòmíì ń bẹ wọ́n nìkan lọ áńgẹ̀ kan ṣùgbọ́n gbogbo àwọn òfin yìí kì í ṣe individual ní máa lo ìjọba ní òdàjọ́ rẹ̀ tí a bá ń lo ṣẹ̀ríà láwùjọ wa fún mùsùlùmí nìkan àti fún ẹni tó bá nífẹ̀ẹ́ sí kan fi dájọ́ kò bá má jẹ́ mùsùlùmí kí wọ́n tó lo òfin yẹn náà ìjọba ilé ẹjọ́ tó ga jù àwọn náà ni ó fọwọ́ sí wọ́n lè dájọ́ rẹ̀ fún ọ lọ sí court of appeal ló fi jẹ́ pé ṣẹ̀ríà náà ó ní court of appeal gbogbo táwọn ń sọ yìí àwọn tó bá nímọ̀ nínú àwọn aláìmọ̀kà yìí àwọn náà lè sọ bẹ́ẹ̀ ẹnìkan sọ̀rọ̀ àìmọ̀kan lẹ́njọ́ mẹ́ta ìgbé tí ẹ bá ṣe president Ọbásanjọ́ tó fààyè gba ṣẹ̀ríà ní nàìjíríà lásìkò gọ́vnà sanfara àgbà kan sanni yerima. ìgbéhùn ló fà á tẹ́kọ̀ sí stop rẹ̀ tí ò jẹ́ ó ṣe mú sáwọn èèyàn kàwé sáwọn èèyàn oríta ni pẹ́sẹ̀ tó bá sọjọ́ náà tó bẹ̀ láti stop rẹ̀ torí wà ní constitution in tó fà á nìyẹn tí èèyàn bá ṣe constitution ni òun náà bá dilé ṣùgbọ́n òun náà gbúdọ̀ act upon the constitution independent constitution Nigeria ní 1960 àti 1963 the republican wọ́n encourage the, the establishment of sharia of appeal court of appeal 1979 constitution ọwà ń bẹ tí wọ́n sọ wípé sharia court of appeal ó lè fẹsẹ̀ rìnlẹ̀ wọ́n lè dálẹ̀ ní Nigeria constitution 1979 Constitution, Section 240 to 244, and Section 259 of 1989 Constitution. Ó wà bẹ̀. Ẹ̀hẹ́n Mùsùlùmí dé abẹ́dà lóró ẹ̀ torí pé ẹ̀ Muslim Muslim agenda wọ́n ṣe gbé wọlé. Kí náà ń gbé wọlé? Àdín tó ti wà ń bẹ̀. Kí lẹ̀ ń wò ń gbà náà? Ó wà ní Constitution Nàìjíríà pé àti ìrìlò ilẹ̀ Yorùbá yẹn ní òtúmọ̀ yìí kò sí ń bẹ̀ gbogbo ìgbà tí èèyàn bá tó béèrè ráìtì ẹ̀ òun náà ló ní nǹkan rẹ̀ pé kò béèrè ẹ̀ láti jẹta ní òtúmọ̀ sí wípé òun kọ́ ló ní ẹ̀tọ́ rẹ̀ kí ló dé ìgbà táwa bá ń béèrè ẹ̀tọ́ wa tẹ́ mọ̀ fapá jánu ìgbà tẹ́yìn bá fẹ́ béèrè ẹ̀tọ́ yín kò sí tí ó ṣẹlẹ̀ gbogbo bí mùsùlùmí ṣe pariwo pé ká má dá àwọn iléèwé padà fáwọn missionaries ṣe wọ́n padà dápadà láwọn state kọ̀ọ̀kan constitution náà ni wọ́n lọ lò kí ló dé tẹ́yìn bá fẹ́ claim right tí ẹ sọ wípé ẹni constitutional back kí ló dé tí mùsùlùmí bá fẹ́ claim right tí wọn ẹ sọ pé wọn ò lẹ́tọ̀ọ́ n tó ń bẹ ẹni constitution bẹ́ẹ̀ bá tẹ̀ mọ́lẹ̀ lónìí yóò tún rúfù tó bá àfi tí wọ́n bá yọ kúrò ní constitution yìí kíyàn ó jẹ́ òye fún àwọn tí wọ́n rò pa àwọn kàwé nínú àwọn tí èṣe mùsùlùmí tí wọ́n sọ̀rọ̀ àwọn tó bá lẹ́kọ̀ọ́ nínú wọn wọn ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ bákan ní 1894 àwọn mùsùlùmí ní Lagos State wọ́n request fún implementation of Sharia although it was not granted nígbà náà lábẹ́ àwọn ìbò àfipágbalẹ̀ ẹwà lórí bẹ̀rẹ̀ 1894 àwọn ìbò àwọn mùsùlùmí ní Lagos State bákan náà àwọn mùsùlùmí ní Lagos State yìí wọ́n tún submit another petition on the Sharia issue to the British imperialists in 1923 1923 wọ́n tún tún kọ́ pé a níbi Sharia wọ́n ti bí eh, Eh, president Ọbásanjọ́ ń gbà náà so ní rárá ọ̀rọ̀ constitution ni ọ̀rọ̀ tó ti wà lẹ̀ tẹ́lẹ̀ ni 1923 bákan náà Ìgbò tún yá tó tún di 1948 the Muslim Congress of Nigeria with headquarter Ijebu they submitted the memorandum for implementation of Sharia court ìyẹn ní 1948 wọ ìjẹ̀bú ti bí wọn gbà náà sí wọ́n ti the Muslim Congress of Nigeria ilé ti pẹ́ o orúkọ rẹ̀ kàn jẹ́ orúkọ TMC ni o títí orúkọ yẹn ti wà nígbà náà kamaru pé ẹ̀rọ Muslim Congress ìgbà wọn náà dá TMC ilé náà kì í ṣe ti TMC ilé ìyẹn ti wà headquarter àwọn ìjẹ̀bú òde nígbà náà wọ́n request fún ṣẹ̀ríà ní 1948. subsequently rẹ́kọ́ọ̀dù fi rinlẹ̀ wípé lílo ṣẹ̀ríà ó ti wà in practice ṣáájú káwọn èbó àfipágbalẹ̀ ó tó dé láwọn ìlú bíi ìwó láàfin ọba àwó ẹ̀dẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé ìlú méjèèjì yẹn lọ́sùn state target ni láti pé òkè ìlú yìí fẹ́ dàbí ìpìlẹ̀ ẹ̀sìn Bowen ọwà níwò Redeem ọwà lẹ́fẹ̀ẹ́ vessel target ẹ̀pẹ́ ìdíná tó lè ṣẹ̀rí àrẹ ìkírun a ò ṣí ìsẹ́yìn àtà Lagos Lagos gbogbo àwọn nǹkan yẹn tó bá mọ ìtàn ẹ má da ìtàn rú náà yà lójú bí ìgbà tó ṣe wípé àwọn èèyàn wá fẹ́ lo àsìkò ìjọba Tinubu láti lọ gbé into exist wa gbogbo àti èèyàn bá ń claim right rẹ̀ constitutionally nínú orí nǹkan tó burú bẹ̀ wọn ò dẹ̀ sọ wípé èyí tí wọ́n gbé kalẹ̀ yìí o ó wà fẹ́yìn kò sí fẹ́yìn fún mùsùlùmí nìkan àti tẹ́yìn náà bá fẹ́ jẹ mùlá bẹ̀ bẹ́ẹ̀ ṣe ń jẹ mùlá jaiz bank ìdúgbò ẹ̀ka kò tẹ́lẹ̀ náà ẹ wà bójú ẹ padà jẹ mùlá ṣẹ̀ríà ẹ̀yìn ẹ̀kún lọ́wọ́ bí ìdìnnìlá ẹ jẹ rẹ̀ torí pé ṣẹ̀rí àtún àdìlà tó ṣe déédé tó ṣe dọ́gbàndọ́gbà rẹ̀ eléyìí nìkan kọ́ bákan náà nínú àwọn ìlú tí wọ́n ti lò ti ní Habibu Lágúnjú ní ẹgbẹ́ ẹ̀tẹ́ ẹ̀sẹ̀ wọ́n àwọn ẹ̀sẹ́ ti bá bá ńlá bàbá yìí nígbà olúwo Muhammad Lámúyé 1906 ọwà ilẹ̀ bákan náà ní 1948 àwọn mùsùlùmí ní ìlú Ìbàdàn àwọn náà dìmáàdì fún sharia court London colonial administration ní 1948 ní Ìbàdàn ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí akànra yà síbẹ̀ níwọ̀nba kí a fi lè pa àwọn tí wọ́n rò pa àwọn kàwé àwọn lajú tí wọ́n ń sọ àwọn tó rò pa àwọn kàwé là ń bá wí kí àwọn aláṣìṣe táwọn kan ń àwọn kan yàgbẹ́ lẹ́nu àwọn kọ́ làwọn sọ ṣùgbọ́n àwọn tí wọ́n já àwọn tó rò pa àwọn kàwé ẹ mọ́ pẹ̀lú ọ̀pẹ̀jù bẹ́ẹ̀ bá ti ẹ̀fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ lọ́nà míì tí ò ní dọ̀tí integrity yìí ṣùgbọ́n anything tó bá ti jẹ́ constitutional right ó ṣòro sọ pé ẹ má ṣe o ó ṣòro sọ bẹ́ẹ̀ so ẹ kàn béèrè pé ọ̀nà wo ni bóò ni ṣẹ̀rí àyẹn bóò ló ṣe jẹ́ bóò ni wọ́n ṣe implement ẹ̀ university Nigeria wọ́n ṣe ṣẹ̀rí à lọ iṣẹ́ tẹ́ ẹ ṣe pọ̀ gbogbo school náà ti ń ṣe ṣẹ̀rí à lọ yẹn ẹnìkan close àwọn department yẹn combined law kò sí ti jẹ́ combine law ṣẹ̀ríà law and common law ló ń jẹ́ bẹ́ẹ̀ tí ò bá sínú constitution wa sí wọ́n àlọ́ bẹ́ẹ̀ ẹ̀ kí ìsara ni nítorí ẹ̀ka ṣọ́ọ̀bù pọ̀ ṣẹ̀ríà law nìkan wọ́n ń ṣe níbi UK ní Kano combine law kò sí ti jẹ́ combine law wọn ò fẹ́ làmọ́lẹ̀ ni ṣẹ̀ríà law and common law ní ìfásọ̀fẹ́ lọ́nà tó wà mẹ́rin bọ́ bá lọ yunifásitì míì náà tó o ṣe law common law o lè specialize lérí sharia law ní masters degree abẹ́ mọ̀ pé law náà fẹ́jú we have sharia law international law industrial law ó bọ́ oríṣiríṣi nǹkan yẹn wà kí ló dé tẹ̀ ń ṣe bí ẹ tí ò tí ò ìṣe aláìmọ̀kan àwọn tó bá lajú wọn ò lè máa sọ báyìí go to UK United Kingdom wọ́n ní ṣẹ̀ríà law court tó wà in operation lọ síbẹ̀ ó wà ń bẹ̀ tẹ̀lúbi tí wọ́n ti mú wa láti gbalẹ̀ wa náà níbẹ̀ because I àwọn respect fundamental human rights wọ́n respect so lè tó ń túmọ̀ sí wípé yóò bá ní ọ̀tá ẹni kìí pòdù ọ̀yà ẹni tá a bá fẹ́ sọ lóókọ tí ò dáa tó bá ṣe dáadáa gan ahọ́n àìdá ni wọ́n fi máa sọ nínú àṣà wa ńlẹ̀ Yorùbá Yorùbá ti mọ tí ń jẹ́ ṣẹ̀ríyà ṣáájú kan tó bíyà láyà àwọn tó ń sọ kátàkátà lórí social media yìí in téèyàn sì fi máa ń mọ̀ wípé ìṣesí kan ti pẹ́ nínú ìran kan yóò reflect nínú èdè wọn ẹ ká padà sínú linguistic source Yorùbá ó sọ wípé ẹ dá sẹ̀ríà fún un níbo náà ti gbọ́ sẹ̀ríà ṣe ní 2000 yìí lọ́sẹ̀ bẹ̀rẹ̀ tó fi wọnú Yorùbá ẹ̀dá sẹ̀ríà ẹ̀dá sẹ̀ríà nínú odùfá ó wà ń bẹ wọ́n ni ó dífá fún àlìkàálí ọmọ àlà àlìkọ́ọ́bí gbẹ́nìjà àlìkọ́ọ́bí adájọ́ ní jẹ́bẹ̀ẹ́ Odufa, odufa, odufa, yìí odùfà fún àlìkàálì ọmọ àlà mi fẹ́ lọ sí yẹn tán gbàdúrà pẹ̀lú ọmọ àlà hàn yóò gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ ẹ lọ kẹ́kọ̀ọ́ ju gbogbo ẹ lọ ẹsẹ ẹsìn yẹn lẹ seven linguistic sources pé ó wà constitutional tí ò bá wà constitutional ni ìṣú yóò ní béèrè fún kí ló dé tá a bá ń béèrè fẹ́ tọ́ wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ká máa béèrè fún ẹ̀yin sì ń béèrè tiyín ẹ̀sìn ń lò tá a bá sì pariwo jù bẹ́ẹ̀ lọ wọn ní constitutional backing wà fún so gbogbo àwọn tí wọ́n dàbí ẹ nípa àwọn kẹ́kọ̀ọ́ là ń bá wí kì í ṣe àwọn aláṣìṣe tán táwọn kan ń tán ṣeré eré ìtàgé àti ẹni tí ń bú president former president of Nigeria president ọba akẹjọ tí ń bú pé òun ló gba mùsùlùmí láàyè ah, ah. president náà ò lè ṣe bẹ́ẹ̀ kódà kó má tẹ́ lọ́rùn tí nǹkan bá ti wà ní constitution ọgbọ́n ni ó fẹ́ mọ́ nǹkan tí pẹ̀lú ọbásanjọ́ sọ ń gbà náà ni ó ní sharia law in Zamfara state is political nítòsọ ni ẹ olówà political kò sọ wípé wọn ò lè ṣe ṣọ́ọ̀bù wọn olówà political ṣòlẹ́ tó ń túmọ̀ sí wípé kì í ṣe pé òun ló gbé wọlé rárá ó ti wà nù constitution so táwọn èèyàn bá ń pè ń pa wọn níbi ṣẹ̀ríà níbi ṣẹ̀ríà wọn ò ṣe ń tí kìí ṣe ẹ̀tọ́ wọn wọn ò béèrè fún tí èsì ẹ̀tọ́ wọn ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ọlọ́run wá kulẹ̀ sọ fún anal Qur'an pé kí ní ń ṣẹ̀yìn Yahudi àti Nasara ọlọ́run ní walaw annahum aqamu at-Tawrata wal-Injil tó bá ṣe wípé ẹ lo ohun tí ń bẹnu àtàwọ́rá òfin ibẹ̀ wal-Injil ohun tí ń bẹnu Injil wa ma ìbá ṣe wípé yìí tí ń bẹ náà Kùránì òfin rẹ̀ yíya ló ṣẹ̀rẹ̀ ọlọ́run ni làákàlù omi nǹfọ́ kéṣe ń wọmi táàtà àjọ ayé ò bá máa dá ọ ọlọ́run ẹ bá máa jẹ ẹ bá máa mu nǹfọ́ kéṣe láti sánmà òjò ọmọ rọ àlùbáríkà ó máa sọ̀kalẹ̀ wọmi táàtà àrùjúlẹ̀ ì bẹ́ẹ̀ bá kí nǹkan bọ́lẹ̀ nǹkan mọ̀ wù dáadáa àwọn àfáà kan sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé tààmì mu rahma wàlghina wàtàrà wàrọ̀kà ọkàn ó balẹ̀ nínú ìlú ìfàyàbalẹ̀ ó wà eku ó dùn bí eku ẹyẹ ó dùn bí ẹyẹ èyí tẹ́ eku ń dún bí èèyàn lásìkò tá a wà yìí tẹ́yẹ ń dún bí erin àìlóṣẹ̀rí ọ̀lọ́lá àwọn àfáà ní gbogbo lòun la ákàlù lèlè mobile àgbà nítorí pé al-aklu ń bí yìí wal-muradu bil-akli bil-intifa'i mutlaqa ìtumọ̀ ẹni pé gbogbo ọ̀nà tí èyàn ó fi máa rí àǹfààní pátá lẹ́gbà máa rí àǹfààní pẹ̀lú pé ẹ̀pa òfin ọlọ́run ọba mọ́ ẹ̀yẹ́ máa lo bí tábà ó sì mú ẹlẹ́bù aláfíà ó wà ìfọ̀kànbalẹ̀ ó wà gbẹ̀yìn ọ̀bá tí ìyẹ yín ṣe bíbẹ̀ ṣe tako Jaiz Bank náà nìyẹn ìgbó délẹ̀ tán ẹ̀yin lẹ̀ ń jẹun láàrẹ̀ pọ̀ jù báyìí ẹgbọ́sẹ̀ ti ṣẹ̀rí àìní ẹgbọ́wó ẹ̀tí ẹgbọ́wó náà ó dájú pé ẹ̀yin lẹ́ padà máa pariwo stéèjì tí ọ̀bá sì dé ẹ̀yin gan lẹ́mọ̀ ẹjà fún bí ẹ̀dùnlá ẹ ṣe sùúrù tó bá ń gbóná lára yín ẹ̀bùnmi wọn tó ti ẹ̀ padà jẹ̀mọ̀ lára ẹ̀ bẹ́ẹ̀ ní láìka. aláwọ̀ bá ní làákàlù min fawqihim wa min tahti arjulihim ìbá ṣe wípé wọ́n lo ti ń bẹ nínú òfin ìwé ọlọ́run tí ń bẹ lọ́wọ́ wọn àtàwọ́rá ni àti Injil ni wa ma unzila ilayhim min rabbihim àti tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fi ránṣẹ́ sí wọn láti ṣe alkùrán fún ibn Kathir alayhi rahmatullah wọn ayé law annahu amilu bima fil kutubi lati bi aidihim anil anbiya tó báyìí kó wọ́n lo àwọn òwe tí ń bẹ lọ́wọ́ wọn ìtọ́lọ̀ fi ránṣẹ́ sí wọn nípasẹ̀ àwọn ànábì ọlọ́run ni àtọ́rà àti injil àtàwọn èyí tó ti ṣáájú alama hiya alayhi min ghairi tahrifin wala tabdilin tó bá lò bó ṣe wà ń bẹ̀ tí wọn yí nǹkan kan wọn yí padà làkọ́dà umdalika ila tiba ilhaq ìyẹn yóò darí wọn lọ síbi kí wọ́n gba òdodo bó lóye sọ pé òní jẹ́ mùsùlùmí tó bá jẹ́ pé ní ti ń bẹnu àtàwọ́rá àti ìjì bó ṣe wà ń bẹ̀ gangan tẹ́gbẹ́ bẹ̀rẹ̀ sí ń kà fúnra yín ẹ gba òdodo islam wal amal bi muqtada ma ba'atha Allahu bihi Muhammad ó dájú wípé ẹ ṣiṣẹ́ tọ ìtànà bí mu wa فإن كتب ناطقة بتصديقه nítorí pé àwọn òwe tí ń bẹ lọ́wọ́ wọn yìí tí wọn ò bá yí tí ń bẹ ń bẹ padà òun gan ń sọ ó sì ń jẹ́rìí sí ń tọ́lọ̀ wọn bá subhanahu tó fi rán ànábì sallallahu alaihi wasallam wal amru bittiba'ihi hatman la mahala wọn ó sì gbọ́ yé nínú ẹ̀ pé ọ̀ràn yẹn ni kátẹ́lí Muhammad sallallahu alaihi wasallam wa qawluhu ta'ala la akalu min fawqihim wa min tahti arjulihim àfọwà ibùdó kẹfẹ wọ́n ní tí ọlọ́run gbà lérò pé wọ́n ó máa jẹ tí wọ́n bá lè tẹ̀lé nǹkan yìí ni wọ́n ó máa jẹ láti òkè sánmọ̀ àti ní abẹ́ ẹsẹ̀ wọn ìjẹ ẹ̀mú wọn yóò já sí rọrùn àwọn àfáà ìjẹ ká mọ̀ pé ákìlù tó ń sọ bí kò mọ níbi jíjẹ nìkan al-intifa'u gbogbo ohun tí ń jàǹfààní pátá wọn ò rè yàní ìbìdá àlìk àfáà ibùdó kẹfẹ sọ pé kasratu rizq an-nazil wànábí láhùn nínú àrùn ọ̀pọ̀lọpọ̀ arísìkì ọ̀pọ̀lọpọ̀ fàyàbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ́ ẹ̀mú rọrùn yóò máa jẹ́ tiwọn láti sánmọ̀ wá yóò sì máa jẹ́ tiwọn láti inú ilẹ̀ ọlọ́ni mini um, ummatun muqtasida ọlọ́ni bẹ́ẹ̀ ṣe ń wọ àwọn alùkìtàbù yẹn àwọn kan bẹ nínú wọn jama'atun muqtasida ay jama'atun adila àwọn kan ṣe déédéé wọn ò ṣàṣejù wọn ò ṣàṣejù manhum humul ladina aslamu minhu gẹ́gẹ́ bí abdullahi bin salam àwọn tí wọ́n padà gba tànẹ́bì nínú àwọn yahudi àwọn ọlọ́wọ́n bá ń tọ́ka síbi àwọn kan bẹ nínú wọn tí wọn pẹ̀lú ọ̀bọ̀jẹ̀kọ ṣùgbọ́n wà kathiru minhum sa'a ma ya'malu ọlọ́run ṣùgbọ́n ọgọ́rọ̀ wọn wọ́n ṣàìdá wọ́n rí òdòdó ńlẹ̀ báyìí wọ́n àfọwọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run bá ti kó yé wa wípé àwọn ahlul kitab ọ̀nà méjì lọ́lọ́run bá pín àwọn sí ọ̀nà méjì lọ́lọ́run pín àwọn sí ṣùgbọ́n àwọn àlùmọ́ ànásọ́lá àṣálá ọlọ́run pín àwọn sí ọ̀nà mẹ́ta ọlọ́run thumma awrasna al-kitaba alladhina istafayna min ibadina faminhum zalimun li nafsi wa minhum muqtasidun wa minhum sabiqun bil khayrati bi idhnillah àwọn àlùmọ̀ anẹ́sọ̀lá àṣálá ọlọ́ọ̀ni àwọn kan bẹ nu wọn fàmínú ń bọ́ọ̀lì mú lè nọ́ọ̀sì tó yẹ pé tọ́ba lo búlùmù nọ́ọ̀sì òun náà ni àlùmáṣíà àwọn tó ṣàbùsí fẹ́mi ara wọn pẹ̀lú pé wọ́n ṣẹlọ́n ẹlẹ́ṣẹ̀ ni wọn ọlọ́ọ̀ni wa mínú mọ́kótọ́ fi ó sì ń bẹ nú àwọn àlùmọ̀ yẹ àwọn wà mí ní sàábẹ̀kún bil khairat ó tún bẹ̀rẹ̀ nínú àwọn kan tó ṣe pé ah, àfàìmọ́ gbọ́ pé iṣẹ́ olóore kan tún lélẹ̀ ẹ̀rì tí wọ́n sàárè títí wọ́n ti lọ sí tí wọ́n bá tún gbọ́ pé ládà kan bẹ nínú súnà kan ẹ̀tùrú tí wọ́n ṣe àwọn yẹn sàábẹ̀kún bil khairat bi idhnillah afọ ibn Kathir bọ́bá ti ẹ̀wọ́ náà yọ padà wà jẹ́nà mọ̀kòtásìd ó lẹ́nu tó ṣe wípé kò ṣe púpọ̀ ni ṣùgbọ́n kò yá pàṣẹ ọlọ́run ìwọ̀n bẹ́ẹ̀ tó ṣeun ọlọ́run bá yóò gbà lọ́wọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta làwọn tó yẹ pé à wọ́n bá gbọ́ súnà kan wó ṣe tán bá gbọ́ pé ṣe ẹ̀ládà kan wó ṣe àfi kán mọ̀gbọ́ lọ́yà kù sàbíkún bil khairat bí idnillah eléyìí ò wá rọrùn àfikọ́lọ́run ó ṣe níyọ̀ dá fún yà ibẹ̀ láti rí pé gbàtọ́lọ́run ní sọ́ọ́lì mú nìyàn fi kọ́sọ́ pé bí idnillah muqtasidun ọlọ́run sọ pé bí idinillah bàtọ́lọ̀ ń débi sabiqun bil khairat bí idinillah kéyìn ó tó lè wà nípò as-sabiqun bí idinillah mo kéwọ̀ ọ̀nà ẹlòmíì lè kéwù jù bẹ́ẹ̀ lọ òun ní ọmọ sọ fún yín lẹ́yìn ó máa lò ṣùgbọ́n òun nílò jẹ as-sabqu bil khairat bí idinillah ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa bẹ lọ́hùn pé kọ́lọ̀nkọ́ wọlá tóbi rẹ̀ ń tà ń sọ lílo rẹ̀ kọ́lọ̀nkọ́ fi wà lọ́rùn asabqu bil khairat káwà nínú ẹni tí ó mọ ṣe alápàǹtẹ̀tẹ̀ lọ síbi iṣẹ́ olóore àánú ọlọ́run tó tóbi ni o wọ́n ní kinní kan súnà ni ọ̀dẹ̀ rọ̀ ọlọ́run òun ṣe wọ́n láwọn ṣe olóore kan bẹ́ẹ̀ tó bá lè ṣe ọgbàládá ọ̀dẹ̀ rọ̀ ọlọ́run òun ṣe ní òdúpẹ́ lọ́dọ̀ lọ mo kéwó kọ̀ràn o ẹlòmíì lè mọ gbogbo ẹ̀ oní ò mọ sọ ṣùgbọ́n tí ò sì kéwú tó bá ti ń gbọ́ ń tiẹ̀ yọ̀ọ́dẹ̀ mọ́ múlò yóò sì rọrùn fún yóò máa rí abẹ́ Allah subhanahu wa ta'ala ó fi àwa náà sínú ẹni tí yóò jọ kan nínú àwọn as-sabiquna bil khayrat bi rahmatihi ya arhamar rahimin bọ́lá ń ṣe pín àwọn àlùmọ̀ yìí sọ́nà mẹ́ta àwọn al-kitab ọ̀nà mẹ́rin lókun wọn sí ọ̀nà méjì ó ní minhum ummatun muqtasida kò sí sabiquna bil khayrat nínú wọn àwọn tó kù sáà so abẹ́ subhanahu wa ta'ala eléyìí tí a gbọ́ ọlọ́run ti kó sọ ọlọ́run fún àyìn àwọn ètò àti gbọ́tọ́lẹ̀ náà ọlọ́run ti kó lọ fún wa rahmatu ya hamar rahmin abi Allah subhanahu wa ta'ala àwọn olùmọ̀ wa nínú ẹ̀sìn ọlọ́run kọ́ mọ́ṣẹ́ máa bá dúró tì wọ́n ọlọ́run kọ́ bá wa kún wọn lọ́wọ́ gbẹ́bà sí máa ń sọ fún wa pé àwọn olùmọ̀ ẹ̀sìn tí wọ́n dúró lórí ìpèpè súnà wọ́n bùkátà sí ká máa ṣàdúrà fún wọn ní gbogbo ìgbà wọ́n bùkátà sí àǹgbádùn yín àǹgbádùn yín àǹgbádùn yín àǹgbádùn yín bó bá ní nǹkan kan máa fàdó àrùn wọn lọ́wọ́ kọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kó mọ̀ sí àwọn bá kún wọn lọ́wọ́ abẹ́ Allah subhanahu wa ta'ala fún ọ̀kan náà àwọn afọ́ fadilati Sheikh Yunus Qamardeen Yunus Akorede kọ́lọ́wọ́ bá kó mọ̀ bá aṣọ wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́wọ́ bá kó bá dó ti wọn kọ́lọ́wọ́ bá kí ó bá mú wọn dúró àtàwọn ẹbí wọn kí bá kí ó má jẹ́ kí wọ́n rí ìdààmú lórí ara wọn lórí ẹbí wọn lórí àwọn ọmọ lórí àwọn aya ọlá àti tóbi ọlọ́run ọmọ wọn tí ó ní àìlera àlàáfíà ìpèníjà àlàáfíà ọlọ́mọṣà bá fún lálàáfíà ọlọ́run kò bá fún lálàáfíà má fi ọmọ náà má fi dà wọn láàmú rahmatu ya rahmar rahim bá a ti tọrọ fún wọn náà ó kárí gbogbo àwọn olùmọ̀sùn náà bẹ́ẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ń fi ìmọ̀ wọn náà fi ń ṣàǹfààní fáyé kí ọlọ́run bá subhanahu wa ta'ala atẹ́nìkọ̀ọ̀kan wa náà má fi àwọn ìdílé wa má fi wọn dà wá láàmú má fi ọmọ wa dà wá láàmú má fi àwọn aya wa dà wá láàmú má fi àwa náà dára wa láàmú bọ̀ rahmatulahi ya rahman rahmin àásọ eléyìí láàjẹ́ ká mọ pàtàkì iṣẹ́ táwọn olùmọ̀ ẹ̀sìn ṣe. èyí tó ṣẹlẹ̀ sí Sheikh ọmọdé Yunus èmi àti wọn láǹfààní àti sọ̀rọ̀ wọn láti sọ fún mi pé àwọn ti ń manage nǹkan yìí more than four years more than four years mi ìṣòro pé èèyàn rí tábà ń ṣe wáṣí wọn máa sọ̀rọ̀ tó tún máa rẹ́rìn bẹ́ẹ̀ sì ni onítàdásọ́bò nínú ilé títí sádáwò kékeré lórí ọmọ ẹ̀yẹ́ lọ àgbàdàn yìí àgbàdàn yìí so lè tán túnmọ̀ sí bí ṣe máa ń rí lọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀tán rí nìyẹn bàbá ṣe ń sọ̀rọ̀ là ń gbọ́ ẹlòmíì ń bẹ ìbànújẹ́ ló ṣẹlẹ̀ nínú ilé rẹ̀ kó tó bọ́ síbi wáàsí tó ti wá ń ṣe wáàsí òun kò sì ní jáde nínú ọ̀rọ̀ rẹ̀ so àwọn nǹkan wọ̀nyí bí yóò bá ní nǹkan kan ẹ máa ṣàdúrà fún wọn ọbẹ̀ aláṣùpánu ọba tí wàá máa ń mú ẹ̀dá dúró lórí òdodo ọlọ́kọ́mọṣẹ́ ọmọba mú wọn dúró kọ́mọ yọ àwa náà kúrò ń bẹ̀ ọ́ rahmatu ya hamar rahmin ọmọ náà ọlọ́nkọ́ba fún àlàáfíà ọlọ́nkọ́ba fún àlàáfíà ọlọ́nkọ́ba fún àlàáfíà má fi ẹbí wọn má fi dà wọn láàmú má fi ọmọ má fi dà wọn láàmú torí pé ọmọnìyàn táwọn olùmọ̀ ń ṣe wàhálà nítorí tiwọn àwọn náà lórí ọmọ rẹ̀ wọ́n ní kíni gbogbo ọmọ rẹ̀ kò tẹ́lẹ̀ wúlò bẹ́ẹ̀ ẹ̀yin tó bá sọ̀rọ̀ náà ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ débò wọn àbí Allah subhanahu wa ta'ala kó má ṣe la àwọn olùmọ̀wá ní ṣàmọ́ṣẹ́kẹ̀lá àdá níbi yẹ̀yẹ́ ọ̀tá rahmat ya rahman rahim bá a ṣe wá ṣàdúrà yẹn fún wọn náà kó má ṣe kárí gbogbo wa náà kọlọ́wọ́n bá kó ṣàánú wa kó fún wa láyà balẹ̀ kó má jẹ́ kárí dààmú kó má jẹ́ kárí nira lórí ara wa lórí ẹbí wa lórí àwọn ọmọ wa lórí àlùmọ̀ islam lápapọ̀ rahmat ya rahman rahim àti bí Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n dìde sọ̀rọ̀ yìí lọ́nà àbọ̀nà mi kọlọ́wọ́n bá kọ́ bá san wọlé sàn dáadáa